ibẹ̀ tó wọ́n ire yìí a máa lọ sókè náà tìlà lóba ire yìí a máa lọ sókè ọkọ̀ yẹn abalẹ̀ ẹ̀ jésù kristi á fàyè sí náà jẹ́ yìí àlọ́bí àmọ́bọ̀ á fàyè sí náà jẹ́ yìí ọkọ̀ yẹn abalẹ̀ o inú yẹn á dùn ẹ̀ ní sèré. Ẹlẹ́dùnmáà àkọ́mọ́lá sílé yín. A kàn wé ìdùnnú sí yín. Iye tí Ẹlẹ́dùnmáà ti ṣe fún ìwé yóò lè kan báyìí. Iye yóò lè jáde báyìí. Ọkùnrin àbálẹ̀. Atáwà náà ló ti fún. Ilé ọdún tuntun á tẹ̀ lọ́wọ́. Ilé tẹ́ ti mú. Iye náà lè lọ́wọ́ yín o. Lágbára Jésù Kristu ló wà wá. Àmín. Àmín ẹgbẹ fún mi. àbábọ̀ ìjọ ti orúkọ ti ìjọba ìlú lóṣù tó ti lọ ìgbẹ́kọ̀ yàrá ìdìbò ìyàrá ìdìbò. Mọ̀rí ni bàbá àti ẹ̀sìn ìtàn sọ àmọ́ yín lálẹ́ dà. Ẹ̀kọ́ kí ẹ iyọ̀ yìí rèé. where is that she now. ọkùnrin abalẹ̀. ilé tó ń bọ̀ yìí. ìdá torí lọ́wọ́. obìnrin náà gbé sọ̀rọ̀ yọ. alọ́lọ́ra ṣì náà bìnrin wa. wọ́n ti rọra àwọn ọmọdé rẹ̀ wọlé làwọn sọ. alẹ́ náà tẹ́lẹ̀. bọ̀bọ̀ kọ́ alẹ́. ló wàá sí ọ̀bẹ ọ̀rọ̀ ẹ̀mí dùn. a ní ọbẹ̀ yóò ti dùn ọ̀rọ̀ yẹn adùn sòwò adùn sọ̀mọ́ adùn sẹ́mi gígùn tẹ́tẹ́ntẹ́ àwọn òde ẹ̀gbá tẹ̀tẹ́ntẹ́ àwọn òde ìjẹ̀sà kàkàkà wo tẹ́ àwọn àwọn àmúyọ̀ yọra dákọ̀ òrò àgbèrè àti ọdún náà gbọ́n mi lè lò èfó òjẹ́ ń tẹ́ olówó rẹ̀ kú èfó òjẹ́ já kò ní tẹ́ o táwọn máa lọ sà kàkà tẹ àwọn jẹ ẹ̀rín tẹ́ báyìí o ọkùnrin abalẹ̀ báyìí o ẹnu ló fi ẹnu ló fi ẹnu ló máa fi dámọ̀ ọ̀rọ̀ mi là ifá máa mú yàn yọra ọ̀rọ̀ ayọ̀ ló bá mi lẹ̀ yó mo ti ṣe bá yọ́yọ́ go mo ti ṣe bá yọ̀yọ̀ go ọ̀rọ̀ ayọ̀ máa bá yín o ọ̀rọ̀ dùnà máa bá yín o àríwé àríwé ọ̀sẹ̀ ló bá kó sí ọmọ aráyé mi kó sí báyìí ọmọ yá balẹ̀ àríwé àti ẹgbẹ́ ọ̀rọ̀. èso lórí ìbò ẹ̀ẹ́dùn mẹ́rin ló ní ẹ̀kọ́lé ìtẹ́ ti kọ́ kò ní dáwò ìtẹ́ ti kọ́ kò ní rí kò ní wó kò ní wó pa ẹ̀ máa ṣiṣẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀ máa ṣọ wọ́n bẹ̀ báyìí lọ gbọ́ngàn yá palẹ̀ ẹlẹ́rìí kọ́ àbùṣà agbẹ́rẹ́dẹ́ lọ́la àwọn lẹ́wùúrẹ́ ẹlẹ́rìí kọ́ lórúkọ tá à ń pè fá àbùṣà lórúkọ tá à ń ajé ìdílé rẹ lọ́kọ̀dá àpọ̀ ìyá mi a iṣẹ́ ló ká kó ṣe é ọ̀rọ̀ mi ni mo rán yín a lè ló ká kó ṣe é mo rán yín àárọ̀ yìí ó yín ó dùn gbọ́dọ̀ àárọ̀ yìí yọ̀ mo rán yín àárọ̀ yìí ó yín a máa rán yín sí eré ni o. àmọ́ wọlé ọwọ́ jókòó. àárọ̀ yìí ó yín o. ọ̀rọ̀ ẹ̀ máa dẹ̀rọ̀ báyìí o ẹ̀ ní lóògùn nira báyìí ẹ̀ tó lára. eléyìí oyin eléyìí o oyin eléyìí oyin eléyìí ọmọ aráyé ọ̀rọ̀ ẹ̀ máa dùn ní o a máa dùn ní kò ní kọ́ báyìí o ọkùnrin abalẹ̀ ìdúrà torí lọ́ọ́ báyìí o orin ni gbẹ̀mí débìire ibire lẹ̀rẹ̀ ìjàlùbà débìire ibire orí ìbà débìire ta ìṣẹ̀lẹ̀ kò mẹ́rin ló ti kẹ́ ẹ̀ ní. àtìjọ́jọ́ lọ́kọ́jọ́ má lè yọ àtìjọ́rù lọ́tọ̀rùn má lè là pẹ́lẹ́dẹ̀ wá kéde ara jẹ fáìkára mú tiẹ̀ mí o ìmọ̀ ńlá mọ̀ yìí là ń ké mọ́jọ́ ọ̀rọ̀ ya bọ́ sí i o ọkọ̀ ya balẹ̀ báyìí o ló ya àdìbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ló ṣe máa rí o bẹ̀ẹ̀kì wọn ire yìí a máa lọ sókè lọ́sọ̀ àríwá ire yìí a máa lọ sókè ọkàn yà balẹ̀ ẹ̀ Jésù Kristi á fàyè sí náà jẹ́ àlọ́bí àmọ́bọ̀ á fàyè sí náà jẹ́ ọkàn yà o inú yà dùn ẹ ní sèré kọmọlá Elédùmarè àkọmọlá sílẹ̀ yìí akọwé ìdùnnú sí yín ilé tí Elédùmarè ti ṣe fún yín ilé yóò lè lọ báyìí ilé yóò lè jáde báyìí ọkọ yá balẹ̀ adáwà náà ló ti tún lọ́dún tuntun lọ́wọ́ ilé tẹ́ ti mú ilé náà lè lọ́wọ́ yín lágbára Jésù Kristu ló wà wá. sọ amọ̀ ilẹ̀ lẹ́dàá. agbára lọ́wọ́ sí o gbogbo ẹlẹ́yẹ lómi ọ̀fẹ́ bá a lọ́wọ́ sí o ẹ̀yẹ ẹlẹ́yẹ ọ̀fẹ́ bá a lọ́wọ́ sí ẹ̀yẹ ẹlẹ́yẹ ayé bá a lọ́wọ́ sí àbá rẹ ọ̀rọ̀ Kakanfò tó ní oyè tó jẹ́ irúmọlẹ̀ wọ́n bá a lọ́wọ́ sí. Elédùà. Elédùà ọba àjíjí ọba àjíjẹ ọba tó lọ gbogbo tó sì lè ṣe gbogbo oyè tá a jẹ yìí ọlọ́run bá a bọ́ sí o olúwa sọ́jà àjẹgbó olúwa sọ́jà àjẹtọ́ olúwa sọ́jà àjẹlówólówó olúwa sọ́jà àjẹfìgbìgbò olúwa sọ́jà àjẹ àjẹ ọmọ alálùbáríkà kò oyè rẹ o fún àṣẹ ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ yorùbá oyè amọ́rílágbára ilé kan. Uncle ó jẹ́ góòlù ó jẹ́ sílvà ẹ wọ ọwọ́ ẹ o. alákọ̀ọ́bá ayé àwọn tí ń wá ẹjọ́ sí ọlọ́run táwọn agbófinró fi ń gbá kọ̀ sí yíyàn lọ́wọ́ kò ní jẹ́ tiẹ̀ láyéláyé ọwọ́ tá a fi lẹ̀kẹ̀ sí i wàá fi ka dọ́là ṣe dọ́là yìí kéré millions of dollars wàá fi ka millions of pounds bẹ́ẹ̀ ṣùgbọ́n ní lágbára ọlọ́run. dẹ̀ ti débi yóò gbogbo tó bá dáwọ́lé ayọ̀rí sí ire gbogbo tó bá dáwọ́lé ayọ̀rí sí ire wọ́n ní gbogbo igi tẹ́lẹ̀kẹ̀tẹ̀ bá di fọwọ́ lù tó ní dú gbogbo àdáwọ́lé ayọ̀rí sí ire gbogbo àdáwọ́lé ayọ̀rí sí ire gbogbo àdáwọ́lé ayọ̀rí sí ire bẹ́ẹ̀ ló ṣe máa ń ilé ìfọ̀yín. la lè pè ní bẹ́dà tún wà ṣe ààrẹ ọ̀nà kakanfò lábẹ́rẹ́ ìlú ọ̀bẹ́rẹ́ wájú pé bẹ́dà sọ́rọ̀ iyì máa wọ ara ẹ̀kọ́ ni. tí wọ́n bá gba ọkọ̀ tí ò bá gba bẹ́dà kò tí ì gba wọn kọ̀ eléyìí ni bẹ́dà ẹ̀ o àwọ̀kọ́ o tún wà ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ní agbára ọlọ́run aṣọ yìí aṣọ ìdùnnú aṣọ ọ̀wọ̀ aṣọ ọ̀nà tí gbogbo àwọn yẹn wọ́n máa rí ẹ wọ́n máa rí ẹbẹ́ ní ìjì wọ́n máa rí ẹbẹ́ ní tọ́ máa gẹ̀ wọ́n máa rí ẹbẹ́ ní àpọ́nlé owó ọ̀rọ̀ ẹ̀ látẹ̀yìn ọ̀bẹ́ ló máa rí owó ó lè wọlé ayé ẹ̀ ní ẹ̀. Gracias. 树立成功，哎，给我，对呀。Below here, you. Below here. Jagunjagun ni Yorùbá yìí. Advisory. Àwọn olóyè ààrẹ ọ̀rọ̀ kankan fún. Àwọn ni olùdámọ̀ràn pẹ̀lú ààrẹ tí ààrẹ bá fẹ́ gbé ìgbésẹ̀ kan tó bá kù díẹ̀ káàtó àwọn ààrẹ ó kù díẹ̀ káàtó torí bí táyà rìn dé ààrẹ lè má rìn dé bẹ́ẹ̀ àwọn ní olùbádámọ̀ràn ààrẹ ọ̀nà kakanfò àwọn dẹ̀ ni àjẹjọ máa máa dámọ̀ràn lórí ilẹ̀ Yorùbá lórí ilẹ̀ Yorùbá kò dẹ̀ síbẹ̀ yẹn máa pa ìtàn ilẹ̀ Yorùbá tí ò ní tí olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ìṣaláìsí ní ìtàn. láwùjọ wọ́n bá yẹ débìlà yìí fún ẹlẹ́dẹ̀ẹ́ gbogbo tó wà nílé yìí fún ẹlẹ́dẹ̀ ibi tó o fọkàn sí pé wà ti máa rówó ilé ayé ọlọ́run àwọn apèsè owó. ọba ẹ̀dẹ́ fìlà yìí fún ẹlẹ́dẹ̀ láti ẹni nínú ọ̀nà owó òní tí mo ẹwọ́ láyé ọ̀nà iyì òní tí mo ẹwọ́ láyé ìgbésí ayé ẹ awátòrò bí omi àgbígbọ́ wàá pẹ́ láyé o kò ní rógun àìsàn o àlàáfíà ògùn ọrọ̀ elédùn àwọn àbí fún ẹ gbogbo ẹ tó máa gbé ẹ débi gíga wàá rìnà kó lọ yẹ ẹ inú àwọn olóyè senior professor professor rẹ o máa san kó láwọn náírà ẹ̀ ní o fúlàní ni mo ti mo ti kẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ ni mo ti wá kọ́ àwọn èèyàn ní Ghana ó ní parako ìyá rẹ ọ̀nà Kakanfò nínú káàsù wa lè rè àwọn tó wà ní káàsù wa yà almost forty tó jẹ́ olóyè kò dẹ̀ sí àṣàkà nínú wọn lọ́ọ̀yà bíi mẹ́rin tí wọ́n á ní house of reps síbẹ̀ nínú àwọn olóyè so. ẹsẹ̀ wà bí ẹ wà. ẹsẹ̀ wà jọyọ̀ state. ẹsẹ̀ ètò gọ́ọ̀nà kúrò lábẹ́. so àgò yìí ẹ ẹ àsọkò yìí wọ́n sọ lókè. o lè dá lóko lókè. Gostaria de perguntar para você. é Thank you. ọ̀pá àṣẹ oyèrè o bàbá rẹ ọlọ́kàtà fòmópin yìí o bàbá rẹ ọlọ́kàtà fòmópin yìí o bàbá rẹ ọlọ́kàtà fòmópin yìí o gbogbo nǹkan tó bá ti fi ọ̀pá yìí sọ bàbá àrùn bàtà fún nínú ẹ̀mí irúmọlẹ̀ bá a fi àṣẹ sí o gbogbo nǹkan tó bá fi tú a bá wa tú o gbogbo nǹkan tó bá dé ẹ bá wa dé o mo fún ní ọ̀pá àṣẹ yìí ọwọ́ ọmọdé lè mi fi fún ẹ bá mi fi àgbà ẹ bá mi fi fún. Okay. <coughs> <coughs> <coughs> tó ti gbowó ti. mo ti gbà mo ti gbà àṣẹ ni ẹni ó bá ma yẹ kẹfẹ. owó ààrẹ owó àràbà nílùú yìí bóyá ìjọba wa. bámu bámu. ẹ̀yà náà ló ń bò ó. owó àràbà. bámu bámu araba araba. àbíkẹ́ wájú píye ni. la máa ń wò ìwà téèyàn bá ti ní ìwà dáadáa níwájú Yorùbá gidi ó sì lóhun gbogbo bẹ́ẹ̀ ọba ní owó ilẹ̀ Yorùbá tí ò bá ní ìwà ọ̀fọ̀ lásán wò. And if you hear from the people, you do as you do, man, máa ń ṣe dáadáa òun ló máa ń fúnyàn ní ọ̀wọ̀ ẹnu bàbá dọ́lọ́ lè pẹ́ ṣàní brokers bàbá ṣe ní ó máa wá bẹ̀. ó padà ṣe summit ní France òun àtàwọn mẹ́ta péré ló wá láti UK àbí musamman. kò dẹ̀ wá rí pé láti jọ́ta ti ṣe World Congress láti fi mẹ́rin sí òpàkànjẹ́nu ẹ̀ olùkọ́ ó ní kẹ́yọ̀ tó lè wá sí world congress ṣẹ́nìgbà àwọn tó jókòó yìí ẹnì kọ̀ọ̀kan wọn tó wá wá láti lóyìnbó wọn wá fún program abẹ́ ṣe wọn ò lè ná less than two point five million. ẹgbẹ́ bẹ́ẹ̀ owó tíkẹ́ẹ̀tì yìí o àìsàn tó máa ná o fẹ́ bí o fara o. kò dẹ̀ sí ni láti bí ọdún bíi mẹ́rin tún wà ṣe máa tún wà ṣe lọ́wọ́ táwọn kan bá bú ẹ lẹ́yìn dá wọn lọ́wọ́ àwọn muslim máa ń kọrin kan orí àlàwọ̀ àmì. aláwùmọ̀ àmì aláwùmọ̀ àmì aláwùmọ̀ àmì ẹni tí tẹ̀ sí jóná orí. I go Isobe. Okay. Congratulations. Congratulations. Congratulations.